Yeah, I'm outside. Yeah, outside, outside. All right. <coughs> Here she comes. Officer, officer, officer Folake. <laughs> I'm very sorry to disturb you very very sorry. No problem. Um, eh, ẹ ń rìnṣẹ́ lẹ́yìn sọ fọ o ti tó bíi. two to three four months ni mi ti ru ọ̀rọ̀ kan níwájú mi ọ̀rọ̀ yẹn dẹ́ ẹ̀fín ọkàn mi o very very heavy mo á sọ bí mo ṣe máa gbé kalẹ̀ nítorí sọ fọ mímọ̀ bí mo ṣe máa sọ. káyọ̀dé gbé kalẹ̀ bó bá ṣe wù ẹ́ ó mọ̀ pé mi ò lè fi iṣẹ́ mi ṣeré. ẹ ní òótọ́ wa inú iṣẹ́ rẹ̀ nínú ìjẹ́ kọ nínú ìṣẹ́ lẹ́ni sọ fún kọ ní ẹ̀ it's too like ah mi mọ̀ mi ṣe máa express ara mi they are like every ah oh mo ti. Ah. Káyọ̀dé gbé kalẹ̀ bó bá ṣe wù ẹ́ ok mo ní ìdàtí padà sí di iṣẹ́. ok ok kọ́lọ́n kó rán mi lọ́wọ́ nínú iṣẹ́ lẹ́yìn sọ́fọ́ ẹ̀ẹ́n eh, nákọ̀ọ̀kan rẹ̀ kó gbọ́ sọ́fọ́ I fall for you Fọlákẹ́ I fall for you after God na you I fall for you I don't just imagine kó jẹ mothers of my children kó wà ní kitchen kó bẹ̀rẹ̀ sí gbé oúnjẹ sí mi lẹ́nu ah ọmọ gan ti fọ ah bámidé sọ fọ mo fáyìn o ah what a love combination jọ. kọ́sì ah. ṣé kò rẹ̀. I say I fall for you. ó pẹ́ kó tó fọ́ dànù o rántí làgbo ẹ̀ láàárọ̀ yìí. tí màá rún gẹ́gẹ́gẹ́ bí tá a wòlé fọ sílẹ̀ máa fọ fọ ju gidi gan ara máa lọ fún ẹ fọ mi the bottom of my heart i fọ gidi gan ara. ó rẹ̀ ò mọ̀ kó rẹ̀ rìn ẹ̀ẹ́ ìwọ náà rí nǹkan gidi ó fẹ́ bẹ́ẹ̀ mọ ṣé ó fẹ́ gbọ́. sórí àwọn ọkùnrin pọ̀nrín ìyá láyà àti bàbá kú là bàbá ẹ̀ mo mean àwọn tí wọ́n ń fún ẹ lówó jẹun mo mean àwọn tí wọ́n ń jẹ́ kó máa rí owó máa jẹun three times in a day. fọlákẹ́ irú wọn lèmi fẹ́ kò ń ṣe olóòórùn ìwọ tó yẹ pé ordinary oúnjẹ èdè ò lè dà ṣe fúnra ẹ débi tó máa ṣe pé o fẹ́ o fẹ́ bọ́ ẹ lòmíì. mo máa ń dá àjọ. ó jẹ dín àjọ kọ pálásà ni wá tí o bá tún ever tó bá tún ever pè mí fún irú ọ̀rọ̀ báyìí sọkàn máa pa generation yẹn. but uh, is it a wrong thing for a woman be like you láti sọ yẹsọ for ọmọfọ for you. nítorí sọ for fundamental human right and those village enjoy by citizen the feeling is there and if you can like correlate pẹ̀lú mi wà á enjoy. o mọ náà ngo kó lọ wá fundamental human right ń bẹ woman right kọ́ man right ni. ṣé ni omi affairs. Ah, irọ́ kọ́ńtì kó lọ ṣe iṣẹ́ tó gbà ẹ́ fún. èmi. nonsense. ó ní ọdún dúdú lè fẹ́ ní ọkùpa. irọ́ ọmọ awáfin kiri nonsense. but Folake hey, i'm trying to show you the kind of love i have for you. gbé love ẹ lọ sí kutuwenji idiot. aláì mo ti tẹ́ o mo bọ́ ọ títí sọ̀rọ̀ yẹn sọ rárá àtẹ́sọ̀fọ̀ àfẹ́ mánéjì yẹn sọ̀fọ̀ tóbi ayé tún jẹ́ condition rẹ̀ mi gan yẹn tún fọ́ ah, àwa láti wà o aláì.